nahumu orí kejì atúnikádé iwájú rẹ ní néfè pa ilé ìṣọ́mọ́ ṣọ́ ọ̀nà náà di àmùrè ẹ̀gbẹ́ rẹ kó lè múra gírígírí nítorí olúwa tún padà sí ọlá ńlá jákọ́ọ̀bù gẹ́gẹ́ bí ọlá ńlá ísírẹ́lì atúnidànù ti tú wọn dànù wọ́n sì bà ẹ̀ka àjàrà wọn jẹ́ aṣọ asà àwọn ọkùnrin alágbára rẹ̀ di pupa àwọn akin wọn wọ òdòdó kẹ̀kẹ́ ogun yóò máa kọ bí iná lé ọjọ́ ìpèsè rẹ̀ igi fírì lìá ò sì mì tìtì ariwo kẹ̀kẹ́ ní ìgboro wọn ó sì máa gun ara wọn ní ọ̀nà gbígbòòrò wọn ó dàbí etífù wọn ó kọ bí mọ̀nàmọ́ná òun ó ṣe àṣàrò àwọn ọlọ́lá rẹ̀ wọn ó kọsẹ̀ ní ìrìn wọn wọn ó sì yára sí ibi odi rẹ̀ a ó sì pèsè ààbò rẹ̀ a ó ṣí ilẹ̀kùn odò wọn nì sílẹ̀ si a ó sọ ààfin náà di yíyọ èyí tí a fi ìdí rẹ̀ múlẹ̀ lé a ó sì dì ní ìgbèkùn lọ a ó sì mú gòkè wá àti àwọn ìránṣẹ́bìnrin rẹ̀ yóò fi ohùn bíi ti òrìrì ṣe amọ̀nà rẹ̀ wọn ó máa lu àyà wọn ṣùgbọ́n ní Néfè lé ọjọ́ tí ó wà bí adágún omi síbẹ̀ wọn ó sá lọ kúrò dúró dúró ni wọn ó máa ké ṣùgbọ́n ẹnìkan kì yóò wo ẹ̀yìn ẹ kó ìkógun fàdákà ẹ kó ìkógun wúrà àti ìṣúra wọn aláìlópin náà àti ògo kúrò nínú gbogbo ohun èlò tí a fẹ́ òun ti ṣófo ó ti di asán ó sì di ahoro àyà sì yọ ọ́ eékún ń lu ara wọn ìrora púpọ̀ sì wà nínú gbogbo ẹ̀gbẹ́ àti ojú gbogbo wọn sì kó dúdú jọ níbo ni ibùgbé àwọn kìnìún wà àti ibùjẹ àwọn ọmọ kìnìún níbi tí kìnìún àní àgbà kìnìún ti ń rìn àti ọmọ kìnìún kò sí ẹni tí ó dẹ́rù bà wọ́n kìnìún ti fàya pẹ́rẹpẹ̀rẹ tẹ́rùn fún àwọn ọmọ rẹ̀ ó sì fún lé ọrùn pa fún àwọn abo kìnìún rẹ̀ ó sì fi ohùn ọdẹ kún isà rẹ̀ àti ihò rẹ̀ fún oúnjẹ dáradára kíyèsí èmi dojúkọ ni olúwa àwọn ọmọ ogun wí èmi ó sì fi kẹ̀kẹ́ rẹ̀ wọn nìjóná nínú èéfín e idà yóò sì jẹ ọmọ kìnìún rẹ wọn nìrun èmi yóò sì ké ohùn ọdẹ rẹ kúrò lórí ilẹ̀ ayé ohùn àwọn òjíṣẹ́ rẹ lé a kì yóò sì tún gbọ́